ọ̀parí síbẹ̀ ṣùgbọ́n èyí tí wọ́n fi kún ọ̀rọ̀ ẹni tó gba àdìsí yẹn wá ni kì í sọ̀rọ̀ ìṣiṣẹ́ náà sàásàlà ọ̀dọ̀ ẹ̀yìn so èyí tó sàáyé tó fẹsẹ̀ múlẹ̀ ní wípé ẹ wá àsìkò inú láti ẹ̀yìn asiri títí dìgbà tí òun ó fi wọ̀ so wọ́n fẹ́ ká lójúmọ̀ wa ní lílò tó jẹ́ wípé. yóò jẹ́ òṣùwọ̀n fún àwọn ọjọ́ yòókù láti otiti jimá kọlá gba fẹ́ alẹ́ tìró kí alẹ́wà ka le lè níjẹ́sùbù ká fi jẹ́ ẹ̀ṣọ́ rárá o ka le wuyì lójú. No Ah, kẹsẹ̀ pé kó tún yàn lékè ọ́ omi lọ́wọ́ ń gbé sọ ní abíyì mọ́ alẹ́ tí o tọ́ nígbà tí ọba fi dàárọ̀ tọ́ bá wá wẹ̀ pẹ̀lú rẹ̀ yóò ètò bá ti dùn ọ́ lójú yóò yóò ṣe dáadáa náà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílẹ̀ ní káwẹ̀ torí pé kí ni á mẹ́tì ara wa nígbà tá a bá fẹ́ mí pàdé ara wa tá n bá ń bù tì yàmọ̀ pé kò yọ máa yọ máa mú tànà fúrò wa èyí ń pé ìsáfúnra ẹni ó ní tùwárí aládùn káfísára aṣọ tó bá wuyì nínú àwọn aṣọ wa kọ́mọ̀jẹ̀ pàṣọ ọṣẹ́ náà láàtún wa máa gbówó níjọ́ jímọ̀ oníkàwọ̀sọ tó bá wuyì. Huh? ó ní káwọn tètè di jímọ̀ torí ẹni tó bá tètè di jímọ̀ lákọ̀ọ́kọ́ bí ìgbà tó fi ràkúnmí ṣe sàrà ni ẹni tó bá tún dé lẹ́yìn rẹ̀ bí ìgbà tó fi màálù ṣe sàrà tó bá tún dé lẹ́yìn èèyàn bí ìgbà tó fàgbò ṣe sàrà tó bá tún dé lẹ́yìn èèyàn bí ìgbà tó fi adìẹ ṣe sàrà tó bá tún wá dé lẹ́yìn èèyàn bí ìgbà tó fi ẹyin ṣe sàrà lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ ìbáwá tán tí ìmáàmù tó bá ti wá gorí níbẹ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ a sì gbọ́dọ̀ dìde pààyàn náà fúlà kankan mọ́ àyàfẹ́ tó bá wọ mọ́ṣáláṣí tó sì wọ mọ́ṣáláṣí tàbí tí àlùwàlá rẹ̀ já tó lè tún àlùwàlá ṣe. ó ni ń tá a ṣe a wà á máa si sí ìmọ̀ torí ẹnikẹ́ni tó bá wẹ̀ tún ṣe nǹkan àwẹ̀ tó tún wẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn afá tó sì wípé tó súnmọ́ ìyàwó rẹ̀ tó tún wá wẹ̀ ọwọ́ á lọ kò gún nǹkan ọ̀gùn ọ̀fẹ́fẹ́ rìn lọ́nìí ọwọ́ adó síwájú ó ń tẹ́tí sí ìmáàmù kò sọ̀rọ̀ títí tí ìmáàmù fi parí yóò gbà láàdáa ẹni tó ṣe ìbáàdà ọdún kan ààwẹ̀ ọdún kan àti ìdílé dóòrù fún ọdún kan. jimá nínú oríire islam ní jimá wa ẹgbẹ́ ọ̀gọ́rọ̀ àdìfi àdìfi àdìfi tapala. àìsọ̀rọ̀ njọ jimá tí màá bá ti gorí mímbẹ̀rẹ̀ tí màá bá ti gorí mímbẹ̀rẹ̀ báyà gbọ́dọ̀ sọ̀rọ̀ bá àfàǹlá nínú àwọn sàbẹ̀ Ibn Mas'ud rẹ̀dẹ̀nà ánù òjíṣẹ́ náà náà sọ́lá ìṣe kútùbà lọ́wọ́ Ubay ibn Ka'b rẹ̀dẹ̀nà ánù òun tí a kọ́ àǹsọ̀rọ̀ ní ìṣẹ́jú òjíṣẹ́ náà sọ́lá ìṣe náà nínú ọ̀rọ̀ tó jíṣẹ́ náírà islam sọ ń kò tí aya Ibn Mas'ud wọn béèrè lọ́wọ́ òwe Ibn Kab ṣebí náà sọ àbáyé láyà yẹn wa òbẹ ìgbójú sẹgbẹ kan kọdá sọ bínú kọdá nígbà àwọn akéwọn tán ó ní mọ́ndẹ̀ ń bí ọ léèrè aya ìkan ṣebí náà sọ àbáyé lọ́wọ́. ìgbà tí ìlú yóò tún wá peléke rẹ̀ ó ní ó ní jimá o ó ní jimá a ah, bàbá yẹn ò parí ilé bá lọ sọ́dọ̀ ìṣẹ̀nara sọ ntọ́mọ̀ ṣẹlẹ̀ láàrin mi àti òbẹ́yìn ó tún wá parí parí rẹ̀ ó ní ìní jimá kí ni bàbá sọ ọ̀nà sádàkà òbẹ́yìn òdodo ni òwe ìsọ. òfin jẹ́ pé gbogbo ilé àgbọ́dọ̀ sọ àwọn àwọ̀ yìí aṣọ ẹni tí ó bá tètè dé kò gbọ́dọ̀ máa wá gun àárín àwọn èèyàn lọ láti máa láti máa dààmú wọn tọ́lá òjíṣẹ́ náà sàrẹ́sọ́nà yìí pé tọ́wọ́ jímọ̀ tí ọ̀dẹ̀ wa máa gun àárín àwọn èèyàn láti kó dààmú bá wọn tọba ti dé kó jókòó sí tọba ti létí wọn náà wọn rò pé ọ̀daràn yẹn mọ́tò dáràn márùn sáwọn bí kan rá sí nígbà wọn bá gbé ohun tó táàyè bá wà ọ́ wà bí kan pọ̀ gílọ́gílọ́ sí domatò ara rẹ pé ìwọ tó tètè dé tó wọn tọ́gù wọn fẹ́ wọn wá sáfù wájú bí tí wọ́n sẹ́gbẹ̀ẹ́ ní tí wọ́n sẹ́gbẹ̀ẹ́ lọ́hùn àwọn ẹlòmíín sì wẹ̀ nígbà tí màmú ṣe kútúbà lọ́wọ́ tí wọ́n jókòó àánú ìgbà yẹn wọ́n á sọ pé wọ́n wà gbé náfúlà dìde wọ́n sì gbé ná fresh náfúlà dìde wọ́n ní bá àsìkò òun ní gbígbàdúrà alájà àìmọ̀kan ó kún bá wọn pátẹ́ torí gbogbo ń tà máa ń ṣe ń gbogbo ògbájú là máa ń sì ṣe é jù tọba délé àlọ́ àlàbáwọn ìtọ̀ bọ́ba dé báwọn èèyàn ṣe ń tọ̀ ọ sọ pé subhanallah àhàrà mùsùlùmù àhàwùláyà mùsùlùmù ọmọ tọ́tọ̀ wọn ò mara nù tọ èyí wọn ìyẹn ga tó bá dé káà bóun ni ń ṣe àwọn èèyàn ṣe ń kírun báyìí ìyẹn jimá ń gánà gbogbo wà láǹkì jimá àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀kan náà mọ ẹ̀yà ń gbà tí mo ní jimá mà lọ́la ju ìdí àti ìdí méjèèjì lónìí àá ah, bàbá mọ̀lẹ́ta hadith hadith yẹn. hadis tashakku fi wani sọ́n hadis ni ọkà ó ní ah torí pé kí n dá ti fi falẹ̀ dáadáa ní oore ọba lórí mùsùlùmí kò ṣeé kó nínú táwọn Yahudi máa ń ṣe inú ni mùsùlùmí sí jimani ah àwọn kìnìún tún wọ́n tún mú ṣá wọ́n tún mú bá ṣe fi kálù jọ wa nù hajj wa wẹ̀ bẹ́ẹ̀ fi kálù gbèsè ayé wa nù sacrifices kò sí bí nǹkan ṣe lè kó nira tó kára dùn pẹ̀lú lọ kagbára lè because ah ó lè kówó lọ kó sọnù ó lè dọ́kọ̀ lára ayákọ̀ ọdọ́run káìsàn dé wọ́n máa bọ̀ ọ́ká <laughs> eh, bí ọdún méje tàbí mẹ́jọ kan sẹ́yìn tá a lọ bá wọn àní ẹ̀yin rẹ̀ lè dìbò ẹ̀yin làmírù gbogbo mọ́sí mọ́rù nìkan ìtumọ̀ kàlẹ́ sí ní kí n nà rúwá kí n kí n nígbà tí àyà ara dé mi ò wá rò pé mo tí ìrẹ́ ayé kan ṣe pé bí irú rẹ̀ rí bọ̀dọ̀ alhamdulilayi kọ́lọ́n bá kó bá ṣe dáadáa fún wọn lọ́hùn uh, ẹni tí ó bá di pé àyà ara wa dìbà nínú ayé èyí ẹ̀ ṣe excuse pé kò ní rí sí ẹ̀ṣẹ̀ gbogbo ohun tó ẹ kó ṣe wọ́n mọ̀ gbé ka wọ́n authority ọgbà wọ́n wọ́n ṣe wọ́n jẹ́ oríṣi tí wọ́n bá gbé ah tó fi pé ah, wọ́n á dáadáa àwọn ọmọ gbé ká bí ṣe pé kí wọ́n rú lọ bẹ̀ kí wọ́n lọ àtẹ́ǹdì sí ní àràfà wọ́n rú lọ àràfà wọ́n lé àtẹ́ǹdì sí kọ́lọ́n bá kó tó ọba dúró tì wọ́n àkọ́kọ́ àmọ́ so ìrún bọ́bá ṣe jọ tòjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlọ́m sí téèyàn wá páyọ̀ ọlọ́run ọba nínú rẹ̀ torí gáyà àyẹ̀mú gangan kí lọ́lọ́run ọba sọ illa salata tanha anil fahsha wal munkar ìmà ìmà kọ́ di ìwàkuwà àti ṣekíṣe kí ẹ má wíwà fún kí ẹ má ṣe ṣe so ẹni tí ọba tí ṣe ń dájúdájú kó tó ọ̀tún wa kó tẹra márùn rẹ dáadáa kó yẹrun rẹ wò dáadáa kọlọmọba kọmọsá tún gbogbo wa ṣe ah, so na aleykum salaam wa aleykum salaam wa rahmatulah. wọ́n mọ̀ pé ṣé ìyọ́lẹ̀ bá ìyàwó yàn gba ẹ̀rọ ọ̀dọ́ nínú ìtọ́jẹ tí rárá rárá kò lè bá gbọ́. kò lè bá gbọ́. asalaamualeykum salaam tala wa rahmatulah. your question ti mi ni pé nípa ọmọ amú àdìsí kan wá lórí eh, orin púpọ̀ púpọ̀. tí wọ́n á fẹ́ kẹ́ ṣàlàyé fún wa lórí. o tí ma di sìn yẹn o. Eh, pé pé eh, àǹfààní bẹ nínú orin tó máa ń sọ pé àǹfààní àǹfààní wà nínú. ẹ mú àdìsìn ẹ wọn tó bá má dìsìn aláṣùmọ̀ báyìí àkílà àwọn afa sọ lórí rẹ̀. bẹ́ẹ̀ ṣàlàyé fún wa ní nǹkan tí Islam ń. àṣé bí wọ́n ń sọ̀rọ̀ ti òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣùnà ní orin kìí sọ ní àlùjọ́ kí orin bí ìgbà tá à ń dá wákà. ó ní ipò tó wà bí ipò ọ̀rọ̀ ní ni èyí tó dá nínú rẹ̀ bí ọ̀rọ̀ tó dá èyí tó burú jáì nínú rẹ̀ bí ọ̀rọ̀ burúkú lẹ́sìn nǹkan kan ṣẹlẹ̀ àwa fi wá ká pè fi tó jẹ́ pé gbogbo ń sọ láti máwọn èèyàn súnmọ́ lọ́wọ́ bá ọ̀gọ̀rọ̀ àwọn wá sí àwọn bàbá àtijọ́ ọmọ ń wà bẹ́ẹ̀ wọ́n ní ó ti di ọdún olóògùn wọ́n fún ọ níṣu wọ́n fún ọ lágbàdo ó tún di ọdún àwẹ̀ ìwọ náà fún ọ níṣu ó fún ọ lágbàdo ọ̀rẹ́ tó payín pọ̀ nílé ayé yóò sì tún payín pọ̀ nínú iná kàpé ó sọmaráìzì ọ̀rọ̀ tẹ̀síbí àti bá a ṣe báyà ń ṣe tí ò yẹ láì tẹ̀lé kọ̀wáìdì àkìlíyà so ti yé báyìí ń sìn wọ́n summarize ẹ̀ so bí irú nǹkan but kò ní jẹ́ orin tó bá ti di pé orin tí ń júwe ara obìnrin tó ti pé sọ̀sọ̀kúsọ̀ kankan orí ibùlé so ti yé báyìí ń wàlúkùn sàlám tó. mo ti kí wọn ní mọ́ṣáláṣí kan tí tí màá bá ti fẹ́ gorí mú bá ó máa kọ́kọ́ ṣe ó máa kọ́ sáramọ̀. bẹ́ẹ̀ni sunani. sunani. bẹ́ẹ̀ni. ìkejì ni pé nípa pẹ́sàn pé tí imam bá ka fatia. bẹ́ẹ̀ni. àwọn imam kan wà tó pé fatia wọn ò kí dúró dáadáa. bẹ́ẹ̀ni ṣé ó máa da ó tún máa da fún wa pé kí àwọn kan bá ti àtiwá lórí pé. máa fi fati rẹ dáadáa dáadáa ẹ pé jókòó ní kó tún fati rẹ rẹ bó ṣe pé ìgbésí ayé rẹ ni ó lò sí yìí tí ọba lè wá yanjú iye tí ó bá jẹ pé ó ní fati àtọ́dá ibẹ̀ ní kẹrẹ lọ kẹtù lọ kí o tọrọ ràn yín ní fati. irun tí rẹ yanjú àfi tó bá yẹ pé bákan náà lẹ́yìn náà ẹjọ́ jẹ́. Assalamu alaikum. Wa alaikum assalam. Ìbéèrè mi ni pé tí a bá rí ẹnìkan bóyá ó wà process ló fi ń sọ ọkùnrin àti kí wọ́n dáná sí ẹjọ́ kí ni islamic perspective lórí ilé. ah islamic perspective náà ni pé àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe tí wọ́n burú ju tiẹ̀ lọ. lẹ́nu làálẹ̀ hù kàdé rúfin àánú lọ́kọ́dọ̀ wọ́n láti ní òun kò ní wọ̀ lórí mọ́ pọ̀ṣẹ́ ìwọ̀ tí ó yẹ kí àwọn àwọn ó pé lórí rẹ̀ ni wọ́n ń pè sódì yìí báyìí nìsín èèyàn ní mọ́sùn ó ní à nǹkan báyìí ni mo ṣe kìnnì báyìí ni mo ṣe ó bẹ̀rẹ̀ sí sọ wọ́nra wọ́nra wall of defence ẹ̀ ìgànnà rẹ̀ ti lanu àṣetánì ti wọ̀ ọ́ ó ti yé báyìí nìsín kíláàsì fún àrùn lọ́wọ́ kíláàsì rúkìá tọ́bajọ́kùnrin ni àlégbámú àwọn tí wọ́n bá wà ń bẹ̀ kí wọ́n gbámú. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين كفاتحة first part Baqara ayatul kursi aya méjì tó tẹ̀lé amana kul ya kul wallahu kul a'udhu bi falaq kul a'udhu bi ka sa maka ban ka maka ka maka ka maka ka maka ka maka ka maka lé rẹ ṣáàlá alùkẹrẹ ah, ara rẹ balẹ̀ ṣáàlá alùkẹrẹ yọ ọmọ balẹ̀ tí rúkìá bá ti ń pọ̀ tí n bá ti àwọn èèyàn ń ṣe rúkìá kan tó bẹ̀rẹ̀ yìí kan ṣọ̀pọ̀lọpọ̀ yìí sì fà á bí tí ó lè ṣẹlẹ̀ ńgbà mí bí tí a bá ti fẹ́ ṣe rúkìá káàdì jẹ́ ló sọ pé ah, ìwọ náà ń bá wọn ṣe rúkìá ìwọ tó ṣe báyìí ṣe báyìí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n sì bẹ́ẹ̀ láti fi destabilize rẹ̀ ọmọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹnu ẹni tì yẹn náà ni wọ́n máa gbà sọ̀rọ̀ ah à ń sọ̀rọ̀ wọn náà but ohun ẹ̀yà wọn pé ohun yìí ṣe ohun tiẹ̀ yóò change ìmọ̀ ó lè dóhun ọkùnrin tàbí kó dóhun kan bígbà tí ọ tó o bá fẹ́ ti Chinese food rẹ rárá tó o bá wá dún bí ìsọ̀sán yìí nínú kíni ọ̀ possible ó lè dé bá ọmọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. so yàrá káfùmọ̀ wípé òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ọlọ́run fún wa pé ni pẹ̀lú rẹ̀ ìwúni wá ṣe ń tọ́ ayé pé ẹ̀ ń gbà tó ń ti yàwó rẹ̀ ẹ̀yin náà wá yàwó rẹ̀ ẹ̀ ń tẹ̀ lóko a nǹkan ti fi dé sí ẹni lára a máa ṣe ojúṣe wa lórí jójú lórí rẹ̀ ń gbà mí kíkà ṣe rókè àfọ̀ àyè fi ọ̀nà haramu ṣe rúkìá a obìnrin ni agbọ́dọ̀ sèvù ẹ̀ káwa gbọ́ ọ lé lórí tàbí ká máa dì mọ́ la. àyínú ah, àwọn ọmọ àyà láìpẹ́ yìí ọkọ ẹni tí nǹkan ṣe ọmọ ọ̀dà kan mọ̀ alfarqu baynahum alfarqu baynahuma yani yasir kathir qalil marra ó ní à èmi mú ní nǹkan mi gbogbo ní ẹ ṣe rárá ẹni ní rárá o àfa kí ni kóun ó ṣe báyìí o tó ń lè gbọ́ lé lórí wọn rárá lórí kọ́kọ́ rẹ̀ ó gbọ́wọ́ lé lórí kí wọ́n wá gbọ́wọ́ lọ́wọ́ ọkọ rẹ̀ lérí ọkọ rẹ̀ ọlọ́rin làwọn bíi ibi tí ń dín ṣerú kí àwọn ní àti ìgbà tó ń tọ́ ọbẹ̀ electric shock ọ̀dà àkíyàn àlìjáná ẹ̀ jáde ara rẹ̀ balẹ̀ ọ̀sẹ̀ gbogbo kìí ṣe wàsá kìí dẹ̀ ṣe tó le tó bá ti jẹ́ mùsùlùmí wọn náà lè ṣe rúkìá gbàwọn àwọn ọ̀ṣunwọ̀rẹ̀ náà kára rẹ̀ ó tiẹ̀ fi balẹ̀ kára rẹ̀ bá balẹ̀ kóun náà fi máa ka àwọn nǹkan yẹn kára rẹ̀ bá ti balẹ̀ ẹ̀hìn nǹkan tí kò máa kà ní. kì í wá ṣe pé yóò kà súkẹ́súkẹ́ yóò fi lẹ̀ ntọ́ba kàtọ́ ọlọ́run ọba fi ní kó kára rẹ̀ balẹ̀ ó ti di zikiri rẹ̀ nu forever àwọn àdìkárù rẹ̀ nu tọ́ba lòun pátì ńgbà kan ló fi jẹ́ pé ńgbà míì tí wọ́n bá pátì ń tí nǹkan bá tún wá fẹ́ ṣẹlẹ̀ yóò aburú ti àkọ́kọ́ lọ àlìjẹ̀nu tó lè lọ ràn pé kò lè lọ lójú kò lè lọ ní pẹ̀lẹ́kùtù yóò wá múra wá pé so lé mi jáde ok ní padà síbí so ló fi jẹ́ pé èèyàn múra gan azkar tó bá yẹ kó ṣe tó náà bá fi ní kára rẹ̀ balẹ̀ kò gbọ́dọ̀ kẹ̀rẹ̀ lórí rẹ̀ ní tí ó takulé lórí náà èyí pàtàkì gan a gbọ́dọ̀ gbọ́ eléyìí kó má fà di wípé àlùjànnú fi ara wa ṣe lé kò sẹ́ni tí ó lè ṣẹlẹ̀ sí tó bá ti yẹsẹ̀ díẹ̀ báyìí ẹni tí ló lè ṣẹlẹ̀ tó bá ti yẹsẹ̀ kó lọ títí fẹ́ tí ìgànnà rẹ ìgànnà tó ti lánàá tó ti wọ̀ àti wá lé jáde yóò nídìí yóò nídìí agbára kì í ṣe pé àwọn tẹ lókùlókù lá zolomu àbòsí nítorí ká ṣe fún òní wípé ká fagúnlẹ̀ ká dẹ̀ máa question number two ni pé bóyá mosque kan bẹ tó ṣe pé ilẹ̀ yẹn ti máa ń kírun jù tẹ́yìn á rí i pé kò sí anybody ńbẹ̀ mo tẹ́yìn wá rí aṣọ táwọn oníṣáwé máa ń tẹ́sílẹ̀ tẹ́yìn lọ gbé aṣọ yẹn sọnù ẹ̀jọ́ kí ni nǹkan tí tọ́wọ́ gbá sọ sánù ìjà wa fojú rẹ̀ ìjà wa mọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn fún wọn tí wọ́n bá gbọ́ yí tí wọ́n bá gbọ́ yí ó ti ṣe kàdàdé ìtẹ̀lẹ̀ amánà ṣùgbọ́n tó bá ní ó ṣe pẹ̀lú jàgídíjàgan sọ pé àwọn náà ní tiwọn lọ́wọ́ tí wọ́n pé lé ọ lórí tí wọ́n lù ọ tẹ́wọ̀n wọ́n tún sọ lóko tí ìṣètẹ̀ ó lè ní ó ní nǹkan kan tó fẹ́ fi ṣe ìbéèrè tèmi ni pé mo fẹ́ kẹ́ ṣàlàyé fún wa dáadáa lórí pé tí ọmọ ya bá ṣe aláìsí bó ṣe yẹ ká ṣe ní ẹ̀yìn ẹ̀ ó ṣẹlẹ̀ pé brọ́dà kan brọ́dà mi òun náà ṣe ṣaláìsí láìpẹ́ àwọn méjèèjì àjọ máa ń lò sí mọ́ṣáláṣí méjì so ọ̀dọ̀ dájú wọn níbi tí brọ́dà yẹn ṣaláìsí tí ó ti di bí ọjọ́ kẹta káwà tó gbọ́ so ní mọ́ṣáláṣí kátó fún wọ́n ti fún. ok alhamdulilayi. ní mọ́ṣáláṣí ibi tí àwọn lò sí yẹn alákọ̀ọ́kọ́ sọ pé àwọn máa ṣe special prayer fún. ẹlẹ́ẹ̀kejì náà àwọn náà sọ pé àwọn máa ṣe special prayer fún. so àwọn kan tún kúrò àwọn ọjọ́ pé àwọn lọ kí wọn ní ilé ìdájì wọn. so ọjọ́ yàmù sápì òun ni ọjọ́ tí wọ́n mú ó kàn di ọjọ́ jùmọ̀ àti wọ́n ṣe wá bá mi yẹn pé kán jẹ́ ká lọ mo wá ṣàkíyèsí pé tá a bá dàn wọn máa tún gbé nǹkan tí mi nílé control kalẹ̀ so mo kàn decide pé mi ò lọ mọ́. a ní kí wọ́n ṣe fìdáwò. àbí. bẹ́ẹ̀ni so ní mọ́ṣáláṣí alákọ̀ọ́kọ́ láàárọ̀ àná mo débẹ̀ mo rí i pé wọ́n ń ṣe pílú aláwájú kíní kan ṣàbẹ̀wò sí ní kéwù. ìgbà tí ó tún. ìrántí òkú ní gbogbo wa lèèyàn máa rántí òkú. làmàtúrúlé wàlúwàlúdéyà. والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. tó bá jó bí èèyàn pàápàá jùlọ gbogbo àsìkò oorun gbogbo ìgbà kí a máa rántí wọn tí a bá ti fi ilé ayé lẹ lọmọ fún ìwọlọwọlọdẹ yẹn àwọn afáàyàn tó yẹ pé látara wọn lọ́nà ọba ti ní kásíjú sí ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ǹtì lọ àwọn sàdọ́ àfọ̀ chikabla mubal chikabla zubali sheikh sọ́ọ́lì ibùnà ọ̀sẹ̀mí àtàwọn tí wọ́n jọ bá ń bá ń bá ń lọ. àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ pé ọmọ ìyá wa nínú ẹ̀sìn táwa náà mọ̀ tá a dẹ̀ rí gbìyànjú wọn tó náà bá ní kádàrà wípé wọ́n ti lọ á máa rántí wọn sùjádà wa ni gbogbo ibi tá a bá ti ń sàdúrà ni á máa rántí èyí èyí wọn àdúrà sì ṣe fókù torí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam tí a bá ti gbé òkú sínú sàárè tí a ti sin tán ẹ tọrọ fún ọmọ ìyá yín o wípé kó lè dúró ṣinṣin torí wọ́n ń bi nísìn so àtọrọ kọlọ́n ọba jẹ́ orí wí kọlọ́n jẹ́ orí mú nǹkan lẹ́yìn èèyàn gbogbo ibi tá a bá wà láti ṣàdúrà fún ká kójọpọ̀ yípa ń ṣàdúrà fẹ́nìkan kò sẹ́rì fún kò sẹ́rì fún à ń jókòó papọ̀ ọjọ́ ṣàdúrà fẹ́nìkan kò sẹ́rì fún. ibikíbi tá a bá wà lánàá sàdáfù nǹkan báyìí mo ṣe pẹ̀lú àníyàn yìí pé ládàtọ́ náà tó jìrè kò bá ń fa ájì tẹ́lẹ̀ ẹni tó ti lọ tẹ́lẹ̀ ni o ok kóun náà wà lọ ájì lè lọ ájì fún ìyá rẹ̀ ó lè lọ ájì fún bàbá rẹ̀ ó lè lọ fún ìyàwó rẹ̀ ó lè lọ fún ẹni rẹ̀ kan tàbọ̀ rẹ̀ rẹ̀ pé ládàá yìí o. ló eh ah, fi jẹ́ ah, pé tí ó bá ṣe labaik labaik ah, an mo jẹ́ pèrè fún làgbàjá so di yé báyìí nísìn so alẹ́ṣẹ́ gbogbo wọ̀nyí gbogbo ṣe rí alẹ́ṣẹ́ pé kọ́lọ́hún ọba jẹ́ kí ládàá rẹ̀ máa bá a lè bá kírun a lè bá gbàwẹ̀ àfi àwẹ̀ tó bá jẹ́ àwẹ̀ jẹ́ ọjẹ́jẹ́ ni tó bá jẹ́jì àgbààgbà wọ̀nyí fi rọ́ọ̀ṣì kọ́lẹ̀ ìndìlẹ̀ ọ̀lẹ́mà ètò fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn afa but àwẹ̀ Ramadan tí yóò bá rí gbà kò pọn dandan lé lórí mi. Mùsùlùmí tó wọn. Bọ́sẹ̀ ni mo fẹ́ béèrè nípa ẹni. Wàhálẹ́kùn sàlámù tó la. Wọ́n ti fẹ́ jẹ. Bismillah, wàhálẹ́kùn sàlámù. Lórí pẹ́ẹ́sì first question lórí ọ̀rọ̀ tẹ̀sán sọ́ǹtì yìí pé èèyàn lè ṣe hajj fún ẹni tó bá kú. tí ò ṣe hajj. tí ò ṣe hajj. bọ̀tẹ́ni tó máa ṣe fún yẹn kọjá pé òun náà ti ṣe hajj tiẹ̀. ọ̀dọ́ bá yẹ kẹ́ nìyẹn lówó kó tó kú gan. tó bá lówó kó tó kú tí ò ṣe ẹ̀ṣẹ̀ ni. ṣé èèyàn sì lè ṣe fún wa. èèyàn lè ṣe fún tó bá jẹ́ èèyàn tó ń kọjá gbèsè ọlọ́run kùnú tàbọ́jẹ́ bàbá èèyàn ọjẹ́ gbèsè ọlọ́run fún tàbọ́jẹ́ ni èèyàn téèyàn ní téèyàn máa ń ní tó ń jẹ àrà dáadáa sí ó lè ṣe fún. ok ó lè ṣe fún ẹ. ẹ second question ni pé àwọn brothers tó bá ń teach ní muslim schools. most of our muslim schools wọn ń ṣe teachers dáadáa fine tó bá jẹ́ pé wọ́n wá rí bẹ́ẹ̀ wọ́n wá pé wọ́n káàkiri ọ̀rí muslims kìtàn lè lọ wọ́n dẹ̀ pé súnà mọ̀ lára wọn ṣòkòtò wọn kò hàn nírúgbọ̀n wọ́n wá decide láti lọ teach ní christian school ṣé kò sábúrú bẹ́ẹ̀ hmm. ṣé ládàá wọn yẹn ṣé ọmọ àgbà pé torí pé christian school tán lọ yẹn leave christian school kò sọmọ kò ṣe muslim kò ṣe muslim bóyá muslim muslim christian lẹ́gbẹ́ christian school ni Muslim, tó bá mọ̀ ọmọ lọ síbẹ̀ gan ó lọ sọmọ lùmí tán ń teach níbẹ̀ ṣé kò sábúrú bẹ́ẹ̀ tó bá ṣe pé tí teaching tó lọ teaching bẹ́ẹ̀ láti fi jẹ́ pé kó tàn mọ́ lẹ́sìn síbẹ̀. no ó tíìtì western education ó ló ń tiẹ̀. bẹ́ẹ̀ni ó possible wípé kí èèyàn tíìtì western education kó dẹ̀ máa fẹ̀sìn kún kí n fún ọ lẹ́gbàmpù ẹni tó kọ́ wa ní mathematics ní A levels. Uh, Eh, ọláti ọmọ India ni pọ̀ tó ọjà fún láti lè wọn wọn kọ́ wọn lẹ́sìn dáadáa omi ti Maududi omi ti Sheikh Nasruddin Al-Albani first sifatu salat tí bàbá ṣe jáde òun lọ kọ́kọ́ fún mi so ibi táwọn máa ti ń ṣe bóyá ti ginometric trigonometry tàbí wọn fẹ́ ṣe bíi calculus nǹkan kan báwọn àní kásọpójìṣẹ́ náà àṣìláàn lọ fa omi lódò okùn tọkàn odò yẹn áńgù tó ṣe pẹ̀lú odò sórí àyìn ibi tẹ́yìn ò lérò lọ ló ti ń gbé ọ̀rọ̀ lọ yẹn àwọn tí wọ́n ṣe mùsùlùmí ló bá wà kékeré kí lè yan ọmọkùnrin yẹn sọ yìí kí bàbá yìí sọ bóyá you know mss dáná Najib ọ ya ara ilé rẹ̀ ó ti ti bẹ̀rẹ̀ ìkankan wa but òun máa ń tí òun sọ iná fún ẹgbẹ́ nísìn òun ti ka mathematics na but situation tó ń wáyé kò sí bí kó má bàa gbóhùn fò lágbègbè ètò mọ̀lẹ́sìn ní òun ni táwa ní abéèrè question kan lọ́wọ́ rẹ̀ yóò fa ayakùnrin jáde yóò fa dis jáde ntáwọn afatafsir sọ yóò fọ àwọn jáde àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin tí a sọ yóò fọ àwọn jáde àwọn àyímọ̀ yòókù náà nínú mathematics class àwọn yẹn àmọ́ wo pé àwọn tí wọ́n yẹ wọn sọ kí ni ń sọ but later wọ́n bẹ̀rẹ̀ sí follow torí content ti ń sọ wọn ò ní choice wọn ò listen sí ó dẹ̀ tún máa subject yẹn kọ́ dáadáa láti bẹ̀ rírò ó di pé ń ti wọlé sí ọgọ́rọ̀ lára nǹkan kan báwọn ṣe o kí mathematics náà lọ lọkọ ló ti kò sí ṣe eré àbí chemistry nǹkan kan báwọn one of them náà báwọn ó ní ajá ọ̀tẹnubọ ọ̀tẹnubọ ife ọ̀kan náà àwọn tó jẹ́ káfọ̀n ọ àwọ̀ pé ah, wọ́n ní kí á fọ́ lẹ́ẹ̀mejì takọ́kọ́ pẹ̀lú yẹ̀pẹ̀ ṣọ́ possible bá torí pé kò sí powerful detergent nígbà yẹn àwọn á fi detergent fún ó gbé microscope ó fi yẹ̀ ó ní ah some bacteria still there ó ṣe gbogbo ògbìyànjú yẹn ó ló ó ìwà ń bẹ ó wá try ìpè òkè káàtì ẹ̀ ṣe bí this one letter arab sallallahu alayhi wa sallam bó ṣe sọ wọn wá ṣe ó ní àkírà nígbà tí wọ́n fọ̀ bẹ́ẹ̀ wọ́n wò ó wọn ò rí kankan bẹ́ẹ̀ mọ́ wọn wà náwó sókè ní ashhadu an la ilaha illallah ashhadu anna ipe ẹni tí ò máa kọ́ máa kà that age ló sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n bá àsìkò yìí mu olóògbé islam so from there you know àwọn yẹn bẹ̀rẹ̀ sí wò ó pé irú kíni ń sọ yìí tàbí tí wọ́n máa ń sọ subatomic world generally akọ̀tí àyà Quran amú hadith wa you know the big bang theory ní ẹ pé gbogbo ẹ ọ̀kan ṣoṣo ní tẹ́lẹ̀ ọlọ́run bá ní kó pín sí méjì láti bẹ̀ ó bẹ̀rẹ̀ sí pín lọ something of that nature ó bẹ̀rẹ̀ sí ṣe gbogbo àwọn àlàyé yẹn so an average ọmọ mùsùlùmí tí ó tó wà nínú kíláàsì ń wò pé ah ó yẹ kí n tún lè tún ẹ̀sìn mi wò kí n tún lè tún Kùránì You know, ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ kiri tí wọ́n wà kíláàsì ní ẹ̀fọ́ àwọn anáńkọ́ kí Kùránì Kati ẹ̀yẹ wo kini ni from there eh, wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n tira wọ́n bọ́ sínú rìn tó jẹ́ pé wọn ò lè jáde mẹ́mọ́ irun kan bá wọ́n possible but ọ̀gọ̀ọ̀rọ̀ brothers tí wọ́n ń lọ teach àìrí kan sì kan ni kì í ṣe pé àwọn gan nílẹ̀ míì wípé àwọn fẹ́ ṣe sẹ̀sìn gbòòrò ni wọ́n wá lọ so tí wọ́n bá ní kí wọ́n fáànù gbà wọn tàbí kí wọ́n compromise gan kí gbùrù wọn fi jáde ọwọ́ kan ni wọ́n ṣe so kí wọ́n tà níyà wọn ṣe kí wọ́n ṣe gbìyànjú tí wọ́n bá rí muslim school tó yẹ pé wọ́n ó ti contribute láti fi jẹ́ pé kí ẹ̀sìn ó kó yanjú fẹ́lẹ́lá ẹ̀fù tó bá yẹ pé anywhere tí wọ́n bá wà wọn ò sọ ọ̀rọ̀ ẹ̀sìn nù wọ́n dẹ̀ gbọ́dọ̀ dùn pẹ̀lú rẹ̀ kọ́ náà bá kọ́ wa máa sùn. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Yes, my second question is pé <laughs> um, mo notice pé most of us táwọn aṣọ akọ yìí. Barakallahu fik. Akọ is the only opportunity ta ni kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. torí pé guide ní halkọ ká fi lọ kéwù. ká lọ kéwú torí nísìn ò lè lọlé kó pe ọmọ rẹ kalẹ̀ ọmọ kékeré kó a sọ pé ń dá kàní hákọ̀lì kò lè gbọ́ yìí ṣùgbọ́n tí hákọ̀ bá gbé ọ lóǹgbẹ ẹ̀sìn ìmọ̀ ni ó fún ọ lómi ẹ̀sìn àtúnjẹ rẹ̀ mu tí ó dẹ̀ fún ọ jẹ ọ àgbálékí lọ. bó la ṣe ka Quran bó la ṣe anything tó bá fẹ́ ṣe nínú ọ̀rọ̀ ẹ̀sìn tàbí nígbèsè ayé rẹ̀ bó la ṣe ṣe ẹ̀rí dà èyí ń lọ́ wa lè fi kọ́ ọmọ torí mistake tó gbọ̀rọ̀ wá ṣe gan tó bá pe ọ̀gọ̀rọ̀ jẹ́ òkèlè nsìn kí ni dé tó fi ṣègbéyàwó kò lè ṣàlàyé kí ni ta gbéyàwó kí ni dé tó fi ṣègbéyàwó tó bá pe ọ̀gọ̀rọ̀ jáde kí ni dé tó fi ń bímọ kò lè ṣàlàyé sóde yẹ báyìí nìyí tọ́lá yẹ pé ntọ́lá pàtàkì ni agbọ́dọ̀ hansa question yìí kí ni di tọ́lọ́gbọ̀n ọ̀ màmá lọ iléèwé yóò màmá lọ yóò ṣe gbogbo ẹ̀ yóò mọ gbogbo nǹkan nípa àtàyè bọ̀dù yóò ṣe là lọ́rùn kò ní mọ̀ ọ̀dẹ̀ gbọ́dọ̀ pa méjèèjì pọ̀ ní pípapọ̀ tọkàn ọ̀gbọ́dọ̀ pa kan lára lè ṣe eléyìí jù òun nìyá tóró ń ma madrasa àkọ́kọ́ nù madrasa àkọ́kọ́ nù tọba yòókù tọmọ ọkọ̀ ní Quran láti kékeré mu ó dìde skúlì lọ pípé ń hmm, báyà seven years ní ọ̀sẹ̀ tó wọlé lọ lọ́tọ̀ lọ lọ skúl but kó tó wọ skúl yẹn ó ti bóyá ó ti bá Quran dídàjì ìyá tí ó sì lè sẹ́mọ̀ pé òun náà gbọ́dọ̀ dùn dídí gbogbo ẹ papọ̀ sójú kan yẹ pé bàbá ni ọmọ sáré ká ibi tí wọ́n máa ń ti ń tẹ́lẹ̀ ilé tí wọ́n fàdúrà ń tì nídìí yóò jẹ ọjà náà ń tà ṣùgbọ́n gbogbo wa sọ pé à wọ́n fọmọ sọ́dọ̀ ẹnìkan ni ìyá ti lọ láti nǹkan bí aago mẹ́rin bàbá náà aago méjìlá ló ti jáde ńgbà lè bá sun wọn wà lè hi ọmọ yẹn ni à kò yízi náà ni kò lè yízi láìláì nǹkan kan àkọ́kọ́ yẹn jú kí nkankan tó yanjú níta kò yanjú ní ọ̀rọ̀ wa kí gbogbo ọ̀rọ̀ wa tó yanjú òun ní relationship wa pẹ̀lú alaka wa pẹ̀lú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tí yẹn bá ti yanjú gbogbo òun kò yanjú kí ni ó mú yanjú ẹ̀sìn ni àti àgbọ́yé àkídà ah, tí ìbá ṣe bẹ́ẹ̀ bí kútùbà jímọ̀ kútùbà jímọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ní ibi tá a ti mọ ìmáàmù tó gbẹ́sìn yìí tó lágbóyé òun ni pé kútùbà ó kúrú ìwọ̀n ogún gbogbo kútùbà ẹlẹ́mọ̀jì fifteen minutes lọ méjèèjì but ìwọ̀n ogún dáadáa but nísìn kútùbà ti di lecture bí ń ṣe ń gùn sí bẹ́ẹ̀ ni àìmọ̀kan pọ̀ sí ìṣìnà dẹ́ pọ̀ sí ìrèké lójú lè yẹn dúró lé ẹ̀pá yà ọlọ́run ọba ẹ má ṣàbòsí níbi òwòsùnwọ̀n ẹ tọ́jú ilé ẹ ṣe dáadáa sọ́mọ yín ẹ ṣe dáadáa sí òbí ẹ ṣe dáadáa sí ìyàwó yín ẹ ṣe dáadáa sálábàágbé tọrọ òjíṣẹ́ náà islam tó sọ lé torí ìkìlọ̀ tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba lórí ilé kútùbò ní ju gbogbo wọn yín náà lọ yóò mú un. kókòkókò kò ní tó fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá wá sí kútùbà yóò gbogbo tí wọ́n sọ kò ní gbàgbé ṣùgbọ́n tó bá ti di lẹ́kítọ̀ ó lè jẹ́ pé ẹ mọ̀ pé mọ́tà kọ́lá àlefa kí ló sọ lẹ́ẹ̀kan náà á ah, ìmáàmù yẹn sọ̀rọ̀ gan kí ló sọ ọ̀rọ̀ tó sọ pọ̀ ẹ ń sọ ń ah, ni. tọ́rọ̀ ti pọ̀ lọ́rẹ́ kẹ̀rẹ̀kẹ́ tiẹ̀ lórí kò ní dín kò sì wù pé ní sábà máa ṣẹlẹ̀ ní kó yàn ṣókí tòmọ́ tó bá ṣókí ni àwọn pé ah, wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ lórí ọmọ títọ́jú wọ́n sọ lórí ìmánì wa wọ́n sọ lórí ká ṣe tọ́jú bá àwọn òbí ká ṣe wọ́n ṣe gbogbo wọn yìí wọ́n wà ṣókí tòmọ́ ti pọ̀ lọ rẹpẹtẹ adáwà bẹ̀rẹ̀ kútùbà ládàgò kan títí tá à ń kó oníjìmọ̀ àlọ́ ká sùn kí sáré mọ́ torí kò sí ohun tó lè sọ tó lè yẹ kí gbogbo àwọn èèyàn gbọ́ ilé ẹ̀ka náà kọ̀ pọ́sibú àgbọ́yé ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ so ló fi jẹ́ pé eh, halkot yọ làyàn lójú ni halkọ míì tá tó ń tìyàn sí rìn kìí ṣe lé wednesday thursday friday saturday àhàkúrà ń sọ yìí ni eléyìí kò yé ṣe pé agángbọ́rọ̀ nìkan eh, Thursday fáwọn àgbàlagbà àti Friday à ń ka tírà ni tá a bá rántí nítorí bí halkọ̀ eléyìí wọ́n ní pé halkọ̀ tá à ń ṣe ní dìímù tẹ́lẹ̀ à ń ka tírà ní pọ́nbélé àwọn èèyàn yìí ń sọ pé àkàtàkùdà padà síbẹ̀ yẹn bọ̀dọ̀ orí tún orí gbígbẹ ní ń wá síbẹ̀ yẹn ó ti di torí tútù àtòrí gbígbẹ báyìí a gbọ́dọ̀ balance up láti rézì rẹ̀ díẹ̀ but ká má tún jẹ́ kó lè jù nígbà tó bá di pé à ń sọ̀rọ̀ bí a pé àfa ìlélẹ́lẹ́ fọkùnmù fa ìdẹ̀lẹ́lẹ́ eléyìí yàní eh, mọ̀tẹ́dà ni mahazuf nǹkan máa bá sọ gbọ́ agbẹ́ kí ni wọ́n ń sọ gbogbo eléyìí tí ń sọ yóò yé àwa so àwọn àwa àwa yọ àwọn ntọ́rọ̀ eh, mọ́ àyọ́sẹ́gbẹ́ kan súkásúká rẹ̀ gan àwa ní kí a gbé sí etí alcohol kò kò lè dó fún ilé kéwìlì lọ but yọkàn dó láti ta ẹ̀mí jí láti fún wa ní àgbọ́yé wípé ó yẹ kí a wá nǹkan sí sọ̀rọ̀ ara wa kọ́lọ́hún bá gbọ́dọ̀ àgbọ́yé bẹ́ẹ̀. lórí inú fẹ́ bèrè pé ìjọ jímọ̀ bóyá ẹni tó dárọ̀ níjọ jímọ̀ mímọ̀ ó súnmọ́ ìyàwó ẹ̀ àbójì ẹ̀sùn níjọ jímọ̀ ṣé ìwẹ̀ ó tún máa wọ̀ jímọ̀ níjọ jímọ̀ náà owó ló máa ṣe nínú méjèèjì méjèèjì ni ó ṣe lé pẹ̀lú àníyàn lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ awẹwẹ jima adetun torí hadith ni mana ghasala wa bitasala naam wa alaikum salaam ta. pati wẹwẹ jẹnabata tọba wewe wẹwẹ jẹnabata o yọwa yọwa wẹwẹ jima lọsifẹsẹ ẹwà jima lọ bẹ̀rẹ̀ kì í ṣe jima òru jima ọjọ́ jima ni wọn ní ká ọjọ́ ni wọ́n ní ká no alẹ́wẹ̀ látẹ̀yìn látẹ̀yìn àṣùbà. èsì àgbàgbọ́dé ẹ̀ lókè sí bẹ́ẹ̀ yẹn ń ṣe ìdíbẹ̀ but eh, eh, àwọn mosque wà wọn bẹ̀bí mosque oríṣi méjì àmẹ́ta yẹn tẹ̀ ti test wò kò sí ti bá tẹ̀ ẹ̀yìn jù dáadáa tẹ́rẹ̀ lọ́rùn kò sí tẹ́yẹ̀ ń ṣe tẹ́yẹ̀ máa ń yẹ̀yẹ̀ lẹ́rìí pé kẹ́ máa kí ló máa dá kiri nínú ilé àrùn màlọ sí mọ́sítọ̀ kí wọ́n lè rí iṣẹ́ láàrin yẹn fẹ́ pé kò sí mẹ́sì kọ́lẹ́tì àwọn tó hàn bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ìdíbẹ̀ yẹn èyí tí ìmú jùlọ èyí tí ní choice àyàn lọ kí òun ní mọ́sí kí wọ́n lè yàn ṣe lẹ́yìn ìran máa bẹ́ẹ̀. ètò bá bẹ́tà nu méjèèjì ọ̀kan jù ètò bá méjèèjì but kọ́ máa dákẹ́ kí lẹ pè lẹ́ẹ̀kan yìí ná ha lẹ pè ní àbí xa torí ha ó túmọ̀ sí nǹkan mi xa ó túmọ̀ sí nǹkan mi kí lẹ pè lẹ́ẹ̀kan yìí kú lẹ sọ ní àbí kú torí kú àti kú ó ti yàtọ̀ àti nǹkan mi lè di làbáwá ṣe kìí ṣe ń tí ń téèyàn mọ̀ àgbà lọ fún yàn èèyàn wà àsìkò lẹ̀ láti mọ̀ ni ah, ọ̀nà gbọ́dọ̀ fàsìkò lẹ̀ láti mọ̀ ọ̀pọ̀ dandan. now sáwọn alaikum salam. wa alaikum salam tó làbọ̀ kan. ẹ jọ sá mo fẹ́ kẹ́ ṣàlàyé fún wa lórí eh, gog and mog. àti eh, gog and magog. àti ẹ̀ẹ́dẹ́gbọ́n ṣe relate mọ́. yàjú bó ṣe relate last hour àti pé ṣéyàn ni wọ́n ní àbẹ̀rànkù àbájọ. inshallah al-karim oh a treaty signs of the last hour ó wà nínú ó wà nínú àkídà níta gbọ́dọ̀ mọ̀ nínú ọ̀rọ̀ ọrọ ibẹ̀ náà láti treaty ọ̀rọ̀ anabi isa ṣe ń padà bọ̀ àbí ọ̀padà ìbò ní ọ̀padà dé ìbò ní òde inshallah bọ̀tún náà alẹ́ síta bá ti débẹ̀. wọ́n fẹ́ bẹ́ẹ̀ yìí pé àzúrò tó yẹ pé ìyàwó èèyàn olùgbìyànjú nẹ́ẹ̀sì olùgbìyànjú. so bíi ibi láyé ìṣòro gbàlóhùn tó yẹ pé àmúhàn tó yẹ pé ìmọ̀ rẹ̀ lè tó bẹ́ẹ̀ ó fojú tẹ́ḿbẹ́lú ìmọ̀ rẹ̀ ọwọ́ ayọ sí níbi tí o ti lérò. pé ọmọ pé mo tó ṣe kó lè ṣe náà sí. na so yìí pé iṣu kan á ṣẹlẹ̀ nígbà kan ṣe pé iṣu ló mọ̀ pé bó ṣe rí ni bó ṣe rí ni jẹ́ bó ṣe rí ni ẹ̀sìn. but bí a bọ́lọ̀ ṣe dáhùn mọ̀ nílẹ̀ pé ìfẹ́ bí a ìjìsáyà fún kankan yẹn. ọkọ kò tí wàá lè ṣe. ok so inú ọdún ọkọ pé ah ìkẹyẹ kò lè ṣe agbótó lè ṣe mẹ́rin kò lè ṣe mẹ́rin but tí wàá yẹn lè ṣe láàrin yẹn. ìgbìyànjú ni kì í ṣe líle kókó mọ́ kì í ṣe líle kókó mọ́ ìgbìyànjú ni encouragement ni ọmọ gbà níyànjú àà ìwọ tó ṣe lè yẹ kó lè ṣe lè nà ọ àà wàá tún rèé wàá tún gbèyé e ṣe yí pé à kó irú kí ni ilé ìjákèjá kan rárá ìrírì ni pàápàá tó bá wà nù yín. Aleykum salaam wa aleykum salaam. Aleykum salaam. Mo fẹ́ mo ti ń gbọ́rọ̀ kan ní àwọn èèyàn sọ pé nínú e, Islam kìíní kódà kíyàn máa bímọ pọ̀ sí pé àbí pé kí ó máa bímọ kó máa pọ̀ sí. so ó wá ní ọ̀kan tí mo mọ̀ alátọ̀wé nìkan. kí ṣe Islam nìkan gbogbo tíra tó lọ́wọ́ sọ̀kalẹ̀ fún gbogbo àwọn ànábì tọ́ba wọnú báàbù tí wọ́n ti tọ́ ọ̀bọ̀ tó ń sọ pé ká bisi ká so torí pé kí ni kí ni gord ọmọ bíbí ìtẹ̀mkín alàlàfo láti lólẹ̀ lílolẹ̀ lójú ọ̀nà wo kí òfin ọlọ́run ọba lè rinlẹ̀ lórí ilẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wa nísìnyí tí wọ́n ń gbé bọ́ọ̀lù kalẹ̀ fún tí wọ́n ń gbé oríṣiríṣi eré kalẹ̀ fún láti yí ojú wọn kó lójú gbígbọ́ ẹ̀sìn yé ni tí ó fi di wípé wọn ò ní rojú sojú Amẹ́ríkà ó fi wá máa kọ̀ntrol ayé torí pé ọ̀nà tí wọ́n ń àwọn ní asálà alẹ̀ òfin rẹ̀ tá a ní àti democracy àti gbogbo rẹ̀ so ọ̀rọ̀ wọn lẹ́yàlò ipasẹ̀ wọn lẹ́ẹ̀mọ̀ gbà sódì yé báyìí nìyí but mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ wípé nǹkan bímọ fún ni kárí ọmọ láti dúró lórí òfin ọlọ́run ọba kí òfin ọlọ́run ọba kó fi rinlẹ̀ lórílẹ̀ ní Sayyidina Umar radiyallahu anhu ló fi ní ìyìn la ukri'u nafsi ala itiyani imra'ati رجاء من الله أن تخرج من صلبي نسمة توحده سبحانه وتعالى ìmá jẹra mi ń pa pé kí n súnmọ́ ìyàwó mi kí n jì torí pé mò ń nírètí pé kí èso jáde láti bàràbàrà dì mí èso tí ó máa gbé ọ̀kan ṣoṣo ọlọ́run ọba tí ó máa gbé ga lórílẹ̀ tí ó máa fi rinlẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni tí wọ́n fẹ́ kí a bímọ fún ní káre ọmọ ní rírè tí ó jẹ́ wípé a fi tún ayé ṣe ní bí ọlọ́run ọba ṣe fi rán òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kí ló ọlọ́run ọba sọ walladhina yaquluna rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama títà bá ti pọ̀ lórílẹ̀ tá a mọ̀ fún ọlọ́run ọba tá a ń tẹ̀lé tá a múlò tá a ń pèpè sí di táwọn amukun mẹ́kọ̀ọ́ kan bá fẹ́ sọ fún wa pé báyìí á ṣe ṣe rárá á sọ pé ẹ̀gbọ́n yé báyìí ló ṣe é ṣe so ti yé báyìí nísìn jáde wáyé. ọmọ tí wọn wọn tọ́dí èèyàn kan. náà tó sọ fún mi pé bóyá bóyá rumba situations so wá eh, a close náà tí wọ́n sọ fún